again. It's time to celebrate the yearly Fresh from Children's Party. Children, Fresh FM Children's Day party happening once in a year is going to be different from the normal. Both young and old will get the opportunity to meet top-notch actors, musicians, presenters, comedians, dancers, kings, chief, and so much more. Mommies, daddies, and children come dine and wine with your favorite personalities on the 27th of May 2021. Don't miss this day for anything, cause it's going to be filled with fun and lots of merries. Plus, each and every one will be going home with a full gift package page. For sponsorship details, call Baba Chumishe on 0806 313 Senna on 0706 BYC on 0706 657 Fresh FM Children's Day Party on May 27th. It's going to be different from the normal. onexbet oh onexbet everybody don sabi say onexbet na di ogbonge place to cash out now because na dem get the highest odds sharp sharp deposits ability to sell slips bet insurance and more wetin dey totori body pass be say you fit make money from things like virtual games basketball horse racing and many more just log on to onexbet.ng to register and make you no forget to use the promo code RadioWin to get two hundred percent bonus on top your first deposit o oh, onexbet bet for every taste. Peace. mo ṣe àwárí oògùn adènà ìlóyún fún abẹ́rẹ́ àdálò nígbà tí mò ń wá onírúurú ọ̀nà ìdènà lóyún lórí ẹ̀rọ ayélujára kò sí pé à ń tò nílé ìwòsàn àbí pé àwọn àǹtí wa ń nù wá níwọ̀ sí ọ̀rọ̀ mo pinnu láti gbìyànjú ẹ̀ wò pẹ̀lú ìlò ẹ̀kan ó lè dènà oyún níní fún odidi oṣù mẹ́ta bẹ́ẹ̀ náà ẹ̀wẹ̀ ẹnikẹ́ni ló lè ṣe níbikíbi tí wọ́n lérò pé ó fi wọ́n lọ́kàn balẹ̀ lẹ́yìn tí wọ́n bá ti gba ìdánilẹ́kọ̀ọ́ láti ọ̀dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera ṣẹlẹ̀ ò kọ́kọ́ ń bà mí fún nígbà àkọ́kọ́ tí mo dára mi gún lábẹ́rẹ́ torí ohun tí mo mọ̀ tẹ́lẹ̀ ni pé gbígba abẹ́rẹ́ máa àmúkára ni mí ṣùgbọ́n èyí rọrùn kò sì tilẹ̀ dùn mí oògùn adènà ìlóyún gígún ẹni lábẹ́rẹ́ ti ró mi lágbára wàyí o mo ti túbọ̀ ní ìkápá lórí ara mi mo sì ti ní ààyè fún àkókò àti ọjọ́ iwájú mi. ǹjẹ́ ò ń fẹ́ láti ṣàmúlò onírúurú ọ̀nà tí o lè gbà fi dènà ìlóyún kí o sì túbọ̀ ṣe ìwádìí sí i lórí bí a ṣe lè dá ara ẹni fún ní abẹ́rẹ́ kàn sí discoveryourpower.org lónìí tàbí kí o wá hashtag discoveryourpower ìkéde yìí ń wá pẹ̀lú àtìlẹ́yìn ẹ̀ka tó mójútó ìdàgbàsókè ètò ìlera lábẹ́ àjọ elétò ìlera ìjọba àpapọ̀. And the winners for the Indomie Eat and Win promo are Mrs. Obi and Davy. Yes, mommy, we won! We won! won! Yes, we won! <laughs> David, you still haven't told me how you won! It's simple, John. With Indomie Eat and Win! Indomie Eat and Win? Yes! Just buy 10 Indomitables pack, find the unique code at the back of the pack, go to www.indomitables.ng and enter your code to win amazing prizes every week and a star prize of 100,000 Naira! Wow! Let me go and get my Indomie now! Our friend Oliver is what you call a man with a huge appetite. Gigantic, actually. And if there's one phrase we have come to know Oliver for, it is this. More data, please. No matter what we offer him. More data, please. So, guess what we did? We heard Glow created new data plans for people like Oliver, and we got him exactly that. And guess what Oliver said? Eh, eh, excuse me, oh, please, is this all for me? Only me? Now, Oliver certainly has more than enough data all thanks to the Glow Mega Data Plans. With the longer validity you get on Glow Mega Data Plans, you can work from home with ease, run your business better, download non-stop, stream music and movies endlessly, learn online, and share data with anyone. No worries. Get 225 gigabytes at 30,000 naira for 30 days, 425 gigabyte at 50,000 naira for 90 days, and 1 terabyte at 100,000 naira for a year. Dial star 777 hash now to start enjoying these mega plans. Glow Unlimited. Hey, Oga and Madam, you don't see the room now. Make I show you the toilet where you could share with the other neighbors. eh na the toilet be dis eh uh-huh. wetin happen. oga agent you mean say na general toilets clean come white like this, eh, eh yes now. na hypo toilet cleaner than dey use take clean am and yama the yamayama germs comot hypo toilet cleaner wow wash your toilet at least once a week with hypo toilet cleaner to keep it sparkling clean and germ free available in sachet for 35 naira only madam now two years land on one o we go pay for six years eh hypo hypo light all the place and it brighten. Make everybody they wonder. Waiting me cause all the shine. Lush, hair, lush, yeah. Long hair or short doesn't matter. Crochet or dreadlocks can be better. Only for girls we know better. Lush, hair, lush, hair. So you want to slay? Slay with swag. Gotta be lush, hair. Gotta be lush, people know how to make an impression, and that's why they only trust Lush Hair Extensions to bring out the shine in them. Lush Hair, be beautiful. as i dey search online for different different medicine to take make belle no enter na so i come jam this self inject wey person go take hand inject himself the first thing wey come my mind na wow so woman fit give dem self injection now that one mean say i no go dey go clinic come dey stand for long line dey wait for one aunty wey go dey use corner corner eye dey look me hmm i come talk say make i try am because na only one injection i need make i no for carry belle till three months pass even sef anybody wey doctor dem don train go fit do am for anywhere wey dem like i bin dey fear the time wey i first give myself the injection because me self they fear needle but i come see say this injection it dey easy to do and you know they pay like normal injection right now eh, eh the level of confidence where i get it don't high this self inject medicine to stop don't give me power now eh now me dey in charge of my body my time and my future. you go like check out the different different way them, where you go take avoid belle where you know wan and get more information about self inject have visit discoveryourpower.org today today or make you search for hashtag discover your power on top internet Now health promotion division federal ministry of health support this informate. Uncle Dentist, can be cavities and how Colgate take they protect my teeth from cavities? Say they use Kung Fu? No dear, Now, hold for teeth they cause most tooth pain will be cavity. But if you use Colgate Maximum Cavity Protection take brush every day, the confirmed formula could help keep natural calcium inside our teeth We could protect them from tooth decay. Time don't reach to upgrade to the world's most chosen toothpaste Colgate because Colgate locks calcium in. Yes, now, the Nigerian Dental Association, they recommend Colgate. Ibadan Kini Fresh FM, Nibad. ìsàn nípa dídá rẹ̀ ọba tí ẹ̀dá kankan ò lè sọ ibi tó ti bẹ̀rẹ̀ olúwa olúwa wa olúwa ọlọ́run wa ọba tí ẹ̀dá kankan ò lè sọ nípa dídá rẹ̀ ọba tí ẹ̀dá kankan ò lè sọ ibi tó ti bẹ̀rẹ̀ ọba ti ẹ̀dá kankan ò sọ nípa dídá rẹ̀ ọba ti ẹ̀dá kankan ò sọ ibi tó ti bẹ̀rẹ̀. ọba tẹnu kò lè sùn ọjọ́ àtìgbà tó dáyé bọ́rún ṣe jìnnà tó àti bí ilẹ̀ ṣe jìnnà tó ìwọ nìkan ló yé bàbá ó bá tẹnu kò lè sọ ọjọ́ wa ti gbà tó dáyé bọ́rú ṣe jìnnà tó àti bílẹ̀ ṣe jìnnà tó ìwọ nìkan ló yé bàbá. olúwa olúwa olúwa olúwa ọlọ́run wa ọba tí ẹ̀dá kankan fi sọ nípa dídá rẹ̀ tí ẹ̀dá kankan ò lè sọ ibi tó ti bẹ̀rẹ̀. oníbẹ̀rẹ̀ olópin alfa omega ló ń jẹ́ ìwọ ni ọba sálẹ̀ tí a kò mọ ibi tó ti wá èlìjà ni wọ́n ń jẹ́ olúwa ọlọ́run olúwa wa olúwa ọlọ́run wa ọba tí ẹ̀dá kọ̀ọ̀kan ò fi sàn nípa dídá rẹ̀ ọba tí ẹ̀dá kọ̀ọ̀kan ò fi ibi tó ti bẹ̀rẹ̀. kọ́ṣe ayérayé ni wọ́n ọba áńgẹ́lì ni wọ́n aṣẹ̀dá ènìyàn ni wọ́n kò sẹ́nìkan tó lè sọ ìtàn rẹ̀ olúwa olúwa olúwa olúwa wa olúwa ọlọ́run wa ọba tí ẹ̀dá kankan ò ní sọ. kíni so Fresh FM nìbàdàn làwà. uncle dentist wetin be cavities and how Colgate take they protect my teeth from cavities? Say they use comfort? No dear, Now, hold for teeth they cause most tooth pains will be cavity. But if you use Colgate maximum cavity protection take brush every day, the confirmed formula could help keep natural calcium inside our teeth We could protect them from tooth decay. Time don't reach to upgrade to the world's most chosen toothpaste Colgate because Colgate locks calcium in. Yes! na the nigerian dental association They recommend colgate. Eh oga and madam you don't see the room now make i show you the toilet where you go dey share with the other neighbors na the toilet be dis wetin happen. oga agent you mean say na general toilets clean come white like this, eh, eh yes na na hypo toilet cleaner than they use take clean am and kill the yamayama come out. hypo toilet cleaner wow wash your toilet at least once a week with hypo toilet cleaner to keep it sparkling clean and germ free available in sachet for 35 naira only madam now two years landlord wan collect o we go pay for six years eh hypo hypo paul You've been listening to music since we left Lagos. We are now almost at Kafasha. Are you not tired? <laughs> I'm not listening to music. I'm on Learn at Home. What is that? It's an audio e learning platform for learning. I am studying. Wow, even on this simple phone? Yes, so Learn at Home works on all kinds of phones basic feature phones, smartphones, and computers. Learn at Home is an audio e learning platform with classes in over 10 subjects for pupils and students from primary 4 to SS3 and past questions for WAEC, junior WAEC, and other exams. It is free of charge and does not consume so much data. In fact, if you're on MTN, it is absolutely free to browse and learn. It works on all kinds of phones, basic feature phones, smartphones, and computers. To start learning, simply go to your phone browser and type in www.learnathome.radio. Learn at Home is brought to you by Data Science Nigeria in partnership with the MasterCard Foundation. And the winners for the Indomie Eat and Win promo are Mrs. Obi and Davy. Yes, Mommy, we won! won! Yes, we won! David, <laughs> you still haven't told me how you won. It's simple, John. With Indomie Eat and Win. Indomie Eat and Win? Yes! Just buy 10 Indomie Tipples pack, find the unique code at the back of the pack, go to www.indomitables.ng and enter your code to win amazing prizes every week and a stock prize of 100,000 Naira. Wow! Let me go and get my Indomie now. Uncle Dentist, can be cavities and how Colgate take they protect my teeth from cavities? Say they use comfort? No dear, Now, hole for teeth they cause most tooth pain will be cavity. But if you use Colgate maximum cavity protection take brush every day, the confirmed formula could help keep natural calcium inside our teeth We could protect them from tooth decay. Time don't reach to upgrade to the world's most chosen toothpaste Colgate because Colgate locks calcium in. Yes, now, the Nigerian Dental Association, they recommend Colgate. And the winners for the Indomie Eat and Win promo are Mrs. Obi and Davy. Yes, Mommy, we won! We won! yes, we won! David, <laughs> you still haven't told me how you won. It's simple, John. With Indomie Eat and Win. Indomie Eat and Win? Yes. Just buy 10 Indomie Tipples pack. Find the unique code at the back of the pack. Go to www.indomitables.ng and enter your code to win amazing prizes every week and a stock prize of 100,000 naira. Wow! Let me go and get my Indomie now. Hey, Oga and Madam, you don't see the room now. Make I show you the toilet where you could share with the other neighbors eh now di toilet be dis eh uh-huh. wetin happen. oga agent you mean say na general toilets clean come white like this, eh yes na na hypo toilet cleaner than they use to clean am and kill di yamayama out. hypo toilet cleaner wow wash your toilet at least once a week with hypo toilet cleaner to keep it sparkling clean and gem free available in sachet for 35 naira only madam now two years land wan one o oh. we go pay for six years eh hypo hypo When you come into the Glow Cafe, you're in for a world of treats. Not only can you monitor all your voice and data usage with ease, buy, share, borrow, and gift data and airtime in the smoothest ways. Pay for any services of your choice using your airtime or your bank card and manage or change your tariff plan to any plan you prefer seamlessly. You can also add friends, get sweet rewards, and so much more. Oh, and don't forget, if you ever need to recharge outside the Glow Cafe app, just dial star 805 hash to purchase airtime or data through your bike. So, step into your Glow Cafe today. Or download the Glow Cafe app today. Glow Cafe, where it all goes down. And the winners for the Indomie Eat and Win promo are Mrs. Obi and Davy. Yes, Mommy, we won! We won! Yes, we won! <laughs> David, you still haven't told me how you won. It's simple, John. With Indomie Eat and Win. Indomie Eat and Win? Yes! Just buy 10 Indomitables pack, find a unique code at the back of the pack, go to www.indomitables.ng and enter your code to win amazing prizes every week and a stock prize of 100,000 Naira. Wow! Let me go and get my Indomie now. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn Ladies and gentlemen, we introduce to you the young man that his bitter experience has led to sweet experience. It is not by might nor by power, but by the special amazing grace of God. Ladies and gentlemen, we proudly present to you a Aloy Local of Gospel Tunes after of his hometown and the gospel Makosa Maestro. Yinka Ayipale. This is Funfair. ṣògo. ohun tí mo sọ ni wípé ọlọ́run mi ló ṣògo. now listen i say people ask me the reason why i dance people ask me the reason why i mi lẹ́ngbẹ́. People ask me the reason why I mú jojo. People ask me the reason why I suck up. All I say is my God is a miracle God. Hey. All I say is my God is a miracle God. So, just taste and see that the Lord is good. He satisfies my lungs, so He's good to me just taste that the Lord is good. Torí máa mo ṣe dùn tó wá tọ́wọ́. Torí máa mo ṣe gbogbo ayé ó ní kó máa ròyìn jésù ọ̀rọ̀ mélèé sọ. ògo ni fún ọ o ìwọ ẹlẹ́dàá mi o ó ṣeun ó ṣe o bàbá. gbogbo ayé o ni ó máa ròyìn Jésù lọ oore tó ṣe fún mi ò pọ̀ mélèé sọ. ògo ni fún ọ o ìwọ ẹlẹ́dàá mi o ó ṣeun ó ṣe o bàbá máa yìn Jésù lógo ṣẹgbọ́. Glory be to God in the highest. Hallelujah. Glory be to God in the highest. Hallelujah. Everybody shout hallelujah. Hallelujah. Everybody shout hallelujah. Hallelujah. shout hallelujah. Hallelujah. Everybody shout hallelujah. Hallelujah. Báyìí Jesus, lògò mo tẹnu mọ́. Lord, lift up your name with a mouth full of praise. He exalted the Lord my God. You. poder. méjì ro. ọ̀gẹ̀dẹ̀ ẹrú kẹfẹ́ má sí méjì ro. ọ̀gẹ̀dẹ̀ ẹrú kẹfẹ́ má sí méjì jìrò jìrò jìrò gẹ̀nẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ẹrú kẹfẹ́ má sí méjì jìrò jìrò jìrò gẹ̀nẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ẹrú kẹfẹ́ má jìrò jìrò jìrò ogene, mẹ́ chiro chiro chiro keneme jìrọ̀ Jiro, Jiro, jìrọ̀ jìrọ̀ Jiro, Jiro, jìrọ̀ jìrọ̀ Jiro, Jiro, jìrọ̀ jìrọ̀ gẹ́nẹ̀mẹ̀. hallelujah hallelujah hallelujah hosanna glory be to God. hallelujah hallelujah hallelujah hallelujah hosanna glory be to God. hallelujah. hallelujah hallelujah hosanna glory be to God hallelujah amen glory glory be to God I will praise my God with everything I have help me shout hallelujah hallelujah, oh, hallelujah, hallelujah, hosanna, glory be to God, ah, hallelujah. hallelujah. hallelujah hallelujah hallelujah hallelujah hosanna glory be to God hallelujah hallelujah hosanna glory be to God. Oh Lord, I'm very very grateful. when I was sick. You made me whole, my Lord. When I was down, you raised my spirit. Well done, Lord, oh, my Redeemer. And I say, Oh, hallelujah. Hallowed be thy name. Almighty God. Hallowed be thy name. My Redeemer. Hallowed be thy name. El Shaddai. Hallowed be thy name. King of kings. Hallowed be thy name. Almighty God. Hallowed be thy name. Alpha and Omega. Hallowed be thy name. Jebe, ayefele jebe ṣebí mi lóye bí mo ṣe yin Jésù mi. ṣebí mi lóye bí mo ṣe yin Jésù mi. mo ń tẹnu mọ́ ṣebí mi lóye bí mo ṣe yin Jésù mi. mo lè dọ̀bálẹ̀ kí n ṣá máa yin Jésù mi. mo lè dìde dúró kí n ṣá máa yin Jésù mi. mo lè fò sókè kí n ṣá máa yin Jésù mi. mo tún lè jókòó kí n ṣá máa yin Jésù mi ṣe bẹ́ẹ̀ mi lóye bí mo ṣe yìn hà bí mo ṣe yìn bàbá lógo. mo débẹ̀ ti kọ́sà gbogbo wọn yin jésù ni. mo dé rìdíìmà gbogbo wọn yin jésù ni. mo dé kérúbù gbogbo wọn yin jésù ni. gbogbo sẹ̀lẹ̀ pátá gbogbo wọn yin jésù ni. anglican gbogbo wọn yin jésù ni. diapostolic pátá gbogbo wọn yin jésù ni ìjọ dípà gbogbo wọn yin jésù níhà ṣe báwọn lóye bọ́n ṣe hà bọ́n ṣe yin bàbá lógo. má lọ má lọ má lọ díẹ̀díẹ̀ má lọ lẹ́sọ̀lẹ́sọ̀ má lọ díẹ̀díẹ̀ o. ọmọ jésù kristi. gbogbo candidate of heaven ẹ máa lọ lẹ́sọ̀lẹ́sọ̀ o. ọmọ jésù kristi ẹni bá gba jésù àti ìdọ̀rẹ́ nìyẹn o. tó bá ti gba jésù àti ìdọ̀rẹ́ nìyẹn o. inú mi dùn ara mi yá gágá nígbà tán sọ fún mi pé ká lọ sílé ọlọ́run lọ́jọ́sí. tó bá ti gba jésù àti àti ìdọ̀rẹ́ nìyẹn o. tó bá ti gba jésù àti ìdọ̀rẹ́ nìyẹn o èmi ìṣọmọ lẹ́yìn ṣètàn mọ́. àfọmọ lẹ́yìn jésù. mo lémi kì í ṣọmọ lẹ́yìn ṣètàn o. àfọmọ lẹ́yìn jésù. tó bá ti gba jésù àti dìpàdé nìyẹn o. tó bá ti gba jésù àti dọ̀rẹ́ nìyẹn o. tó bá ti gba jésù àti dìpàdé dáadáa tó bá ti gba Jésù àti ìdọ̀rẹ́ nìyẹn o. máa lọ máa lọ máa lọ máa lọ jẹ́ ká máa lọ ká máa lọ díẹ̀díẹ̀ o. ọmọ Jésù Kristi. ká máa lọ lẹ́sọ̀lẹ́sọ̀. ọmọ Jésù Kristi. máa lọ sẹ́ẹ̀ máa máa máa lọ ẹ jẹ́ ká máa lọ sẹ́ẹ̀ jẹ́ẹ́jẹ́ ẹ jẹ́ ká máa jó lọ kádìdé tó fẹ́ gbọ́n yín dà ẹ ṣó face ó dáná ẹ jẹ́ ká máa jó lọ ká rọra máa jó ijó ti yá. mo ti ní jésù mo ti lólúwa mo ti ní jésù mo ti lólúwa ọkàn mi balẹ̀ o mo ti lólúwa mo ti ní jésù mo ti lólúwa ti ní Jésù mo ti lo Olúwa ọkàn mi balẹ̀ o mo ti lo Olúwa mo ti ní Jésù lóluwa o. sátẹ̀lẹ̀ èmi ti ní Jésù lóluwa. mo ti ní Jésù lóluwa o yẹ èmi ti ní Jésù lóluwa mo ti ní Jésù ó ti lọ Olúwa ọkàn mi balẹ̀ o ó ti ṣẹ́gun fún mi ó ti gbé mi lékè mo ti lọ Olúwa mo ti ní Jésù mo ti lọ Olúwa ọkàn mi balẹ̀ o mo ti lọ Olúwa mo ti ní Jésù lóluwà o. sátẹ̀lẹ̀ èmi ti ní Jésù lóluwà mo ti ní Jésù lóluwà o èmi ti ní Jésù lóluwà olúwa. Mo ti ní Jésù. Alẹ́. Mo ti lò Nàgbà. Mo ti ní Jésù. Alẹ́. Mo ti lò Nàgbà. Ọkàn mi balẹ̀ o. Alẹ́. Mo ti lò Nàgbà. Aleluya. Mo ti ní Jésù. Alẹ́. Ó ti ṣẹ́gun. Aleluya. Ó ti gbé mi lékè. Alẹ́. Ó tún kún mi láyọ̀. Aleluya. Bàbá ṣẹ́gun fún mi. Alẹ́. Aleluya. Alẹ́ aleluya mo ti lo olúwa mo ti ní ìbáṣe mo ti lo olúwa mo ti ní ìbáṣe olúya sátẹlẹ èmi ti ní jésù lóluwa. èmi ti ní jésù lóluwa o. èmi ti ní jésù lóluwa mo ti ní jésù mo ti lò olúwa mo ti ní jésù mo ti lò olúwa mo ti ní jésù èmi ti ní Jésù lólúwa. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. Àkórí tuntun dé látẹnu very blessed. Ọjọ́ ojújú mi sí ìkó. wájójújú mi rí sí ìkó àgbórin tuntun dé látẹnu dárí blẹ̀sì. wájójújú mi rí sí ìkó wájójújú mi rí sí ìkó àgbórin tuntun dé látẹnu dárí blẹ̀sì. Thank you. Kristi kí tó máa tẹ̀síwájú ìbà ẹ̀mí mímọ́ tó nílé ayé mẹ́ta lọ́kàn mímọ́ ó kúnlẹ̀ mo ṣe bá o wájú ojújú mi sí ìkó wájú ojújú mi sí ìkó àgbórí tuntun dé. Thank you. bàbá mi ìbá màmá mi gbogbo apẹ àmọ́ rere ayé pátá ó wá rí mo ṣe bá wọn ìbá gbogbo àgbà ilé odò ilé orin àlàáfíà dé ẹ ojú mi ṣe wọn wájojújú mi sí ìkó wájojújú mi sí ìkó àgbórí tuntun dé látẹnu dáre mẹ́sì. wájojújú mi sí ìkó wájojújú mi sí ìkó àgbórí tuntun dé látẹnu dáre mẹ́sì. thank you rèwerèwe àti pélé ológo ó máa ṣe tẹ̀tì fún wa evangelist òbé fábíyì mi ń kọ́ ó ti mọ̀nà iye yìí ná kò ní ṣubú láéláé. Ìbàdàn kí ni sọ Fresh FM nìbàdàn làwà. nígbà mo sọ o ẹni pé òun má jayé mi. ìtòrí tìrọ mi àyànwó ń bọ. ọlọ́run sẹlẹ́sì àbá mi bá wọn jà o ẹ̀rí mímọ́ kó lọ gbógun tì ó ṣe mí ààrẹ olóró ẹni màmá ní ojú títè ẹ̀sọ́ lọ́jọ́ sí kó ti tán fún mi o eléyìí máa rè ló sọ pé ó ṣì kò ṣe rí náà oh oh oh mi lọ́lá o. aláàfin àbẹ̀wúre oníṣẹ́ tó ka kòkòrò tó kọ̀ọ̀rùn lọ́wọ́ ọba tó dá mi lọ́lá. olórí àká tó dá mi mọ́. Ìyá bá tó yọ̀ ọ́. Ìyá bá rẹ̀ nà ṣe wọ́n máa ń ṣe. Ìyá yọ ìwọ ìpọ̀ ó pọ̀ pọ̀. Tó dá mi mọ́ lá. Àbá o aláàánú mi. Aláàánú mi. Bó o ṣe ń sọ̀rọ̀ mi níyàtọ̀ o. Ó ṣe ń ṣe fẹ́ mi. Bàbá o aláàánú mi. Olùfẹ́ ọkàn ṣe o bàbá rere bó o ṣe ń sọ̀rọ̀ mi yíyàtọ̀ o. mo dúpẹ́ kíkẹ́ òkè mi. ẹni tó ní fáàtò kò. mo dúpẹ́ kíkẹ́ òkè mi. ọlọ́run tó bá kíkẹ́ lórí ẹ̀. mo dúpẹ́ bó o ṣe ń sọ̀rọ̀ rẹ láyé mi. mo máa dúpẹ́ tèmi. ọ̀rọ̀ tí jáde dání tó ń sọ ọmọ bó ṣe sọ. mo máa dúpẹ́ tèmi o. Yes, yo, yes, yo, olùfẹ́ ọkọ mi wọ́n mi jìyà níyọ̀ mi. Kristi olùfẹ́ ọkàn mi. tó dàbí lọ́la. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. ẹ kú ojúmọ́ ẹ̀yin olùgbọ́ wa iléeṣẹ́ rédíò ẹlẹ́rọ àmì òjèjì fresh one zero oh five dot nine ilé orin challenge nílùú ìbàdàn ibẹ̀ la wà tí a ń kàn sí yín báyìí tí aago méje tó kù ìṣẹ́jú mẹ́wàá à ń sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà iléeṣẹ́ wa lábala àkọ́kọ́ fún tòní ẹ̀tẹ́tí sí ìkéde yìí gbogbo ẹbí apóyin ti létòkó ń fi àsìkò ìkéde ìjáwé oyè mọ́gàjì lé bàbá wa alhaji imam abdulfatahi gbọ́lágadé okùn adé apóyin etí bàbá wa olùbàdàn tilẹ̀ ìbàdàn ọba saliu akànmọ́ adétúnjì ajé ògógó ní sọ one tí wọn yóò já ewé oyè mọ́gàjì ti agboolé àpò òyìn lé wọn lórí eléyìí tí yóò máa wáyé lọ́jọ́ ajé Monday ọjọ́ kẹrìnlélógún nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí kí Ọlọ́run kó mú ọjọ́rú àmì olùkéde gbogbo ẹbí àpò òyìn. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. thank you Lord. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn la wà. dídùn ìrántí òdòdó primate doctor àìsáyà òṣèlájà jẹ́bi àtúnlé gbàgbé rẹ̀ o máa sùn láyà olùkọ́lá ìpàdé lọ́jọ́ àjíǹde tẹ́ni rere bá lọ gbogbo ìgbà ó máa ṣèdárò rẹ̀ pẹ̀lú ọpẹ́ sí ọlọ́run ó ní gbogbo àwa ọmọ ìjọ i will make heaven gospel church olúyọ̀lé local government la fi ń ṣe ìrántí ọdún kẹta tí bàbá wa nínú olúwa primate doctor isaiah òṣèlàjà jp balógun onígbàgbọ́ kan ìbàdàn tó jẹ́ olùdásílẹ̀ ìjọ i will make heaven gospel church tó fi dà lélẹ̀ lẹ́sẹ̀ jésù ẹ̀yin tẹ́ fi sílẹ̀ ò bàjẹ́ tẹ̀bí tará tojúlùmọ̀ àti gbogbo ìjọ lápapọ̀ là ń ṣèrántí ọdún kẹta bàbá wa nínú olúwa ṣé ti tọ̀nà ìgbàgbọ́ tó fẹsẹ̀ wa lé ní ká sọ pẹ̀lú ìtànkálẹ̀ ìrere primate doctor isaiah òṣèlàjà jp bó ṣe wá pé ọdún mẹ́ta lónìí tó o sùn nínú olúwa ọ̀la òde yìí láò ṣe ìdúpẹ́ gbogbo ọmọ ìjọ i will make heaven gospel church láòjọ péjúpésẹ̀ láti jọ dúpẹ́ papọ̀ primate doctor àìsáyà ọ̀ṣẹ́lájà jẹ̀bi a ò ní gbàgbé rẹ o máa sùn láyà olùgbàlà títí dọjọ́ àjíǹde níbi tí ìpínyà ò ní sí mọ́ a fẹ́ ọ ṣùgbọ́n jésù fẹ́ ọ jù wá lọ olùkéde ìjọ i will make heaven gospel church tó kárí ayé. ẹ̀hẹ́ ọ̀gá and madam you don see the room now make i show you the toilet wey you go dey share with other neighbors. eh now the toilet be dis eh wetin happen. oga agent you mean say na general toilets clean come white like this, eh? eh yes na na hypo toilet cleaner than they use take clean am and kill the yamayama jams come out. hypo toilet cleaner wow wash your toilet at least once a week with hypo toilet cleaner to keep it sparkling clean and germ free available in sachet for 35 naira only madam now two years land wan one o oh. we go pay for six years eh OP multi-concept Nigeria limited orúkọ tá a fi gègé wúrà kọ tọrọ bá di ká bá ní ṣàkóso ayẹyẹ gbogbo èyí tẹ́ dájọ́ ìnáwó sọ́nà tẹ́ fẹ́ kó lọ létòlétò kó dimá ní gbàgbé EOP multi-concept Nigeria limited ní ká ẹ gbé gbogbo àkóso rẹ̀ fún tó bá sì jẹ́ ti ká darí ètò ayẹyẹ kó dòkó láàrin ni wọ́n mọ̀ nípa ẹ̀ jù bákan náà ìpolówó ọjà láfárá tó wà láàrin oníbàárà sí olùtajà EOP multi-concept Nigeria limited lójútùú tó tọ́ tó o bá fẹ́ polongo iṣẹ́ àti okòwò rẹ tí ó ti dàtẹ̀wọ́gb gbà fáyé gbogbo ẹni tó ronú ìdókòwò tó lè kó lé lórí tí ó sì máa mẹ́rẹ̀ dábúwa wá ní gbogbo ìgbà eob multi-concept nigeria limited níkẹ́ kan sí ládojúkọ ak filling station stanbic ibtc building naija west challenge ìbàdàn zero eight zero three zero four zero five five zero zero ẹ sì lè kàn sí www.iameob.com eob multi-concept nigeria limited ọlọ́run ògo ni forúkọ rẹ eh oga and madam you don see the room now make i show you the toilet wey you go dey share with other neighbors eh now the toilet be dis eh wetin happen. oga agent you mean say na general toilets clean come white like this, eh, eh yes na na hypo toilet cleaner than they use to clean am and kill the yamayama come out. hypo toilet cleaner wow wash your toilet at least once a week with hypo toilet cleaner to keep it sparkling clean and germ free available in sachet for 35 naira only madam now two years land wan one o oh. we go pay for six years eh And the winners for the Indomie Eat and Win promo are Mrs. Obi and Davy. Yes, Mommy, we won! yes, we won! <laughs> David, you still haven't told me how you won. It's simple, John. With Indomie Eat and Win. Indomie Eat and Win? Yes! Just buy 10 Indomitables pack, find a unique code at the back of the pack, go to www.indomitables.ng and enter your code to win amazing prizes every week and a star prize of 100,000 Naira. Wow! Let me go and get my Indomie now. Eh, hey, oga and madam you don't see the room now make i show you the toilet where you could share with the other neighbors eh na the toilet be dis eh, eh wetin happen. oga agent you mean say na general toilet clean come white like this, eh, eh? eh yes na na hypo toilet cleaner dem dey use take clean am and kill the yamayama germs comot hypo toilet cleaner wow wash your toilet at least once a week with hypo toilet cleaner to keep it sparkling clean and germ free available in sachet for 35 naira only